أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يوت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته سبحانه وتعالى àtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún alfáwà àgbà olùfẹ́wà olùṣìkẹ́wà aṣíwájú wa annabiwa muhammad sallallahu alaihi wasallam ìṣẹ́lọ́n kuma bá nábi náà tàwọn ará lè ràtàwọn sọ̀hábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kó sanú àwọn náà tẹ̀lé wọn bí wa tàwọn alfáwà tàwọn ọ̀gá wa gbogbo àwa jùmọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lágbà ọlọ́mọsáàsì ni wà láti ìkẹ́ àmọ́ kíra tí a fi ṣe dánilẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní onínà ọkùnrin tààrí ma bẹ́yìnà wàfàtà rasul sallallahu alaihi wasallam ila makala hussein radiyallahu anhu sana wahid wa fitrin alhijiri tí a fáwa usman bin muhammad al-khamis kíra tí wọ́n pa àsìkò díẹ̀ nínú ta láàrin ìgbà kọkùdá títí wọn fi wá kọ́ sínà hussein ọmọ sínà ali bí ọlọ́run wọn ní sísúmọ́yẹ sàbàrà hijira bíkí à ń kà lọ́wọ́ náà ni khilafatu amir muminin ali bin abi talib radiyallahu anhu àsìkò tí sínà alfi jẹ khalifa kan khalifa mẹ́rin náà ni khalafa rasidun abubakar siddiq umar bin khattab عثمان بن عفان سيدنا علي بن ابي طالب ثاني مبعث الثاني أهم أهداف في خلافة علي رضي الله عنه اقواد على كجي نان يفهم قوانين تعاون لا لنا رسل الله سيدنا علي آه كجي 128 ni a ti dúró jẹ́ láìsí bẹ̀rẹ̀ ọdíwà nípa ìtọ́sẹ̀rẹ̀ báyìí àwọn ìṣẹ̀lẹ̀ látọ́sẹ̀ láì sí ní alìbínú àbí talib àti kíkàtún tàhàkìm bí wọ́n ti ní káwọn ti súnhù ọdí ojú wọn wá da ogun tó ní maharakatu na harawan náà ni à ń kalọ́wọ́ bí ti ráwọn khawarij nípa wọn tó ní kíkọ́ bá bèèrè wáyé àwọn tanú bí i àkọ́kọ́ ní ìṣẹ̀lẹ̀ ìsìlẹ̀ àwọn khawarij ni àwọn ọkọ̀ dá wàhálà lẹ́nu islam wọ́n kọ́ dá fitina lẹ̀ tí wọ́n sọ gbó orí bí ọ̀rọ̀ ẹ̀sìn dá báwọn ti wòye kí ni bóde ẹkú bá ní ọmọ ìlàjọ rẹ̀ nílẹ̀ fà á náà ni àwọn ọ̀tá islam ló lò wọ́n tó fi láàánú jù ní pé bí nǹkan tí àwọn fà sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn kùrá òní wọn àwọn kùrá mi kùrá tó lè mọ kùrá mi dáadáa ni wọn ìfà sẹ́dínà àdúlá bí náà Abbas radiyallahu anhuma nínú àlọ́sọ́tọ̀ wọn wọ́n díẹ̀ bá rí wọn yóò rí náà nù wẹ̀ wọ́n ti máa kí wọn yóò rí náà nù sí ẹ̀kí kí wọ́n gbé sílá àwọn yóò rí náà sílá wà rẹ̀ tẹ́ ẹ̀ bá gbàgbé inú àdéhì tí mọ́mọ́ wa àwọn ka Qur'an lọ wá ní alhamdulillah ọ̀pẹ̀lẹ̀ tó ní kúmọ̀ aswad wa ahmar wa abiyat ẹ̀yìn tó yàn kíkọ́ náà pọ̀ yìí fúnfún wà nù yí bá wà nù yí dúdú wà nù yí ẹ̀rọ ń kí Qur'an ẹ̀ kí Qur'an kí ti mọ́ sí tọrọ kálọ́wọ́ náà bá káwọn kan tó dé tó mọ Qur'an kí lè tí wọ́n pé Qur'an wọn yóò tọ́ gẹ́gẹ́ bí ọkọ̀ kò múnà òye òye àdúdé àmọ́ kò sí mẹ́rin lára wọn ṣe kí koran tí wọ́n máa tún sórí ayé ni wọ́n fi tẹ̀lẹ̀ sí àwọn àkàwárí jù wọ́n fi tẹ̀lẹ̀ sí na abdullahi bin abbas radiyallahu anhu radiyallahu anhuma wọ́n jẹ́ ìbá rí tẹ̀lá àwọn yóò rí náà kọ́ra tẹ̀lá rẹ̀ wọ́n náà wọ́n ti kúrú ní gẹ́gẹ́ bí ọkọ̀ àti máa kú nu ọrún ní kúrú ní ẹsẹ̀ islam wọ́n náà lọ tẹ̀lẹ̀ olórí wọn àwọn tí wọ́n já ọdẹ ìbúrí náà ni abdullahi bíníkì sábà sọ̀rọ̀ abdullahi bin sábà tó ọ̀rọ̀ sínú abdullahi bin abbas radiyallahu anhu mọ́sálọ́dọ̀ wọn wọ́n wọ́n èdè nípa pé ah, abdullahi lóde ọ̀rọ̀ sọ́lá sọ fún wa kọ́ fún wọn dùn láti ní kùrán fún wa tí wọ́n mú dùn láti kùrán fún wa ìwọlé tí ọba mú dùn láti kùrán fún wa padà قال بسم الله الرحمن الرحيم أني فردوه إلى صاحبه ولا تودعوا كتاب الله أني جبعتي بقوان وعيا جبعتي بقوة أنتون وعا أني صحفين علي لأن ما رفوا جبعتي لا ينتبع بابا فقام خطباء فقالوا أما أني خطباء لعني وبصبعي كيك والله أصلهم برا أنه بأنه كتاب الله هذه قصر الفرموة رواية القرآن فإن جاء بالحق نعرفه نتبع أنه ذلك يتبع صور القرآن أتلي والله أتلي وإن جاء بباطل ẹgbẹ́ lọ́wọ́ pa fún wa alùbàtìkà nàwó ìgbà àtìlẹ̀ láfùdí ẹ̀gbọ́lẹ̀ pẹ̀lú kí ni lọ́wọ́ tó bá pa sílẹ̀ ni àbí wọ̀dà óó ثم رجع منهم أربعة أربعة آلاف كل أم تائب إنه وفوت عن موت وقنوه four thousand làwọn tó wùdí ọmọ wọn gbọ́n rúùtù òdòdó ó di olóhùn ká ibùgbò wọn túbá ká àtìbísí ìlànà oríṣiríṣi àwọn wà wọ́n sọ wá pé gbogbo àwọn ẹni bí wọ́n pọ̀ àwọn tó wọ́n tẹ̀lé wọn ló máa pọ̀ wọ́n bá rẹ̀ ní sàlàyé sọ lórí fún ìpínlẹ̀ káwọn ìpínlẹ̀ sàlàyé táwọn bọ̀rọ̀ bọ̀rọ̀ sí rí ni wọn nípa sí náà bí wọ́n lábọ́ sọ̀rọ̀ àwọn four thousand wọ́n wùdí ọ̀nù wọn wọ́n ti wá níbi wà tí wọ́n tún bá gba àmọ̀kọ́rọ̀ tẹ̀lé ní àmọ̀kọ́rọ̀ tẹ̀lé nígbà tó kú sínú àbíkú sínú àbáfún rọ̀bì ọ̀rọ̀ àlọ́ inú kùránà ló ti mú ẹ̀rí wá fún ọdún sínú àlì kíkọ́ sínú àlì sínú àlì jáde ó di onífọ̀rájà á nínú um arba'atu alaf kullu um sa'ibun àwọn 4000 ló wá kújú ọ̀nù wọn ni wọ́n túbọ̀ àrọ̀ ọlọ́ọ̀bà wọ́n fà dáwọn àpapọ̀ àwọn nàìjíríà gọ́ọ̀mẹ̀tì àwọn boko haram tó lòk àìbá ideology jà pẹ̀lú wa o ìjà pẹ̀lú ìbọn you fight ideology ideology àwọn afá nàìjí dè fún ẹ́fíríkà àwọn afá tí wọ́n bá wọn sọ̀rọ̀ wọ́n kú gbogbo wọn jókòó wọ́n wà ní dialogue àwọn tí wọ́n kú ni wọ́n dánú wọn wọ́n kú àwùjọ wọ́n kọ́ kọ́ńtà wọn jẹ ni àwọn bá ní gbọmọ pa wọn believe wọn ni pé ọba pa wọn àdínà làwọn lọ àdínà wọn ti wá already ó ní kó níbi wọn ti fi wọn pé eh, eh, eh, fọ alámù ẹgbẹ́ أن الجنة كالجنة كما تبوني لا تزرار سيوف كالجنة وعلى أنتم تبوني هو هو عقي هو ó kéde wọn sọ pàtó ìgbẹ́ kó ti bínú òun á máa dúró láyé jẹ jẹ bínú ayé òun tó sọ àlẹ́nà àkómọ lọ jẹ́ náà so ẹ lè fight irú ideology pẹ̀lú war we fight ideology with ideology ó di àkíkà lẹ́nu bá kéde àjà ó di ní ṣe ní alẹ́ tuntun yìí tó náà sẹ́ni Abdullahi bin Abbas radiyallahu anhu lọ. Dókè ní kò yọ àwọn fọ́ọ̀tà ni wọ́n ti ومضي على بعض في ابن قواع قواع عبد العزيز قالوا انا في الجنة حتى دخل أم على علي بكوفة نوا سنة بلا بابا واقوا وكوبا بموقرة كوفة علي بعث علي إلى باكيرة كين كين علي بكوفة أكبرنا يا بابا تطلقوا نوا فقال ورقي قد كان من أمرنا وأمر الناس ما قد رأيتم أين أرميس أرين تتلاني وعلامة رسالة علامة رياوية ما يقول أنا سيدنا معاوية من حبوتني أين أرموزة لأيه ترى ما تتلاني كلين بعض تتلاني أجمع جواب تتلاني فرقوة تتلاني فاسكتاني وما وصفت حنا عثمان ودفع وليه kò kí kí máa dàrú làwọn farama ilé ìlú yọkọlọpọ nínú àwọn tó ń pa àwọn dáhà lọ àti náà wọn tó ń gbà káwà káwà káwà wí jọ ṣé náà lùwà ránṣẹ́ sáwọn tí ó kùnú wọn pé ẹ̀yin náà rí sísẹlẹ láàrin wa pé àìsí àlámàrí báwo ni kó mọ̀ wọ́n lọ́dọ̀ àti báwo kó gbóyìn tó wà kí bá aisha kí fi ẹgbẹ́ aisha kí mọ́ ummatu muhammadu sallam kí àlẹ́ umma zai da àtàwọn ma'áwíyà ní àtàwọn gbogbo ní tàbíkọ̀ bí ara sí ìbú sẹ̀rẹ̀ kí náà bá wà láyé rà àní ẹ̀mí ti tẹ̀sí ní onífẹ́ fún aisha ṣe tù ẹgbẹ́ mi tẹ̀wà náà ó di ẹyin káfíńsì gbogbo tí kálámà rẹ̀ àti àfẹ́sẹ́mì kí أمة محمد صلى الله عليه وسلم بيننا وبينكم أن لا تسكوا دما حراما ما لا يعني واو عفينة أهو نتعي إن مقرأ يعني بيننا وبينكم ما لا يعني يقولون أن لا تسكوا دما حراما ما قلت كان يعني. أو تقطعوا سبيل أبي حنا كما كانوا يسوك أدعوا لك أبا هو مدهو ولا تظلموا ذمة أما قالوا ذمة وكسوا كما يهود ما ما تفعلوا فإنكم إن فعلتم قد جزعنا إليكم الحرب كي بس كشي إلي نون تاوي كما تاوي كما بتاوي جسده أبي أدنى أبي fi àjẹ́ alùzímà àwọn kìtàbà yahood jẹ́ jọ́kìlá àríwá aláfọwà bákanáà mẹ́ta ikú sí kẹ́ẹ̀sì kan akọwà fúyẹ́jọ kan lọ ara ọ̀ tó kí ẹjẹ̀lẹ̀ bá tafílẹ̀ jẹ́lá àríwá nù dáadáa ní jẹ́lá àríwá ni ya fi àjẹ́ alùzímà jẹ́lá àríwá aláfọwà bákanáà gbogbo jẹ́lá àríwá إن الله لا يحب الآخرين الله يسعى من ذلك àwọn ààfin ọlọ́run nífẹ̀ẹ́ wọn kàdùlá ọ àìṣà ẹgbẹ́ gbogbo mọ̀bá máa fi àìṣà ní ń béèrè béèrè lọ́wọ́ ẹni tó lè bá láti ibn sadad ya ibn sadad rẹ̀ ibn sadad kàtàlà wọn àmà alìfẹ̀rẹ̀ káwọn alìfẹ̀rẹ̀ káwọn jọ padà káwọn ó di sẹ́dà àìṣà ní béèrè lọ́wọ́ alìfẹ̀rẹ̀ wọn ni ما بعث إليهم أتى قطعوا السبيل وحققوا دما وسحلوا على الذمة والله سيدنا علي بن ابي طالب فتوسي كما يتعي قولي حتى قطعوا السبيل وبرس الجنة وفتقوا دم دم رفع هنا وسجد له وسحلوا على الذمة وتجاووا دعني وقلوا على الذمة وبرس فقالت قال لا إذا عشان يسوي كله سبحانه برا قال والله قال قال الله الذي لا إله إلا هو قد كان قد كان أم فلوما كيو سيداد يدفع برا داري يشوف لما تفنيون أو زيكان برموني هم قوانين بو لأن هم بجعل بجاني أو سيداد عشان قول مكا عطا سيدنا عدد عليك كفع Muawiya wà ní Sham tó rúmbọ̀ rúmbọ̀ rúmbọ̀ rúmbọ̀ àwọn obìnrin jẹ́ ìlú jáde tó káàkiri sí eyín ọlọ́mọdá fọ̀rọ̀ ìwọ ọlọ́ba nígbà sí ọlọ́ba lọ́sọ̀ mú mọ̀ tuntun kí sí ìgbà rẹ̀ ee afáàdá yìí wà bá ikú tó gbé ọjọ́ ìgbà tó gbé ọjọ́ ee

يعني فما شيء بلغني فما قالت ما ترد فما شيء بلغني عن آل الذمة يحدثون أو فيقولون ذو سبعي ذو ضع وذو ضعبري wọ́n gbọ́n ní ìjọba jìbì wọn gbọ́ máa ṣe ìròyìn jìbì wọn gbọ́ nípa àwọn alùsùnmọ̀ tó báyìí tí báyìí wọ́n ti fún wọn báyìí wọ́n ti fún wọn báyìí wọ́n ti fún wọn pé ìgbàsádẹ̀ ìsàlẹ̀ ìsàlẹ̀ yìí ni arákùnrin ilaha illallah kí anábì pín dúkìá tí wọ́n láàyè ẹni tó kí gbá ọ̀wọ́ dúdú ọlọ́ọ̀wà anábì gbá wù nígbà ilé yìí nínú ìwọ̀n wọn ìdílé wọn nínú ìwọ̀n wọn àwọn akọ́ dìde báyìí báyìí ó ti anábì pìrìdìtì àwọn akíni àwọn àkàwárì tí bá wo fọ́tùnù ti yẹn àmọ́ wà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dì bá bá lọ pé ilé yìí máa nu alámọ̀tò nìbúwà هو ربي سروان كو علامة نبوة ربي سلام ويقول لي قال لقد رأيته وقمت ما عليه عليه في قتلي كوني دين مري ويسا تسابي على كوني بدأ قلوا علي كوني دوقوني دعا الناس وقال سنالي وقال تعرفون هذا انت ما لا كوني ما أكثر من جاء يقول ثاني أكلوك وطمع بهم سبايك رأيته في مسجد بني فلان يصلي ورأيته في مسجد فلان فلان يصلي ثاني أري مساتي وانا بكاتين كنو أري مساتي وانا بكاتين كنو أودين لم يأتوا به ثبت يعرفه إلا ذلك kò sí اسم لكم mú wá ìsinmi lẹ̀kọ́ máa أما قول عليه حين قام عليه كما يزعم عن العراق أما بلو علي رضي الله عنه كما في الدكة له كما في مباورة عراق عراق كليم قال سميته يقول ثم قدوبائك يقول صدق الله ورسوله بدون رولوة بشيء قال ألسميت منه أنه قال غير ذلك إذا علي قال اللهم لا إكراه بلا قريب إن علي صلى الله عليه وسلم صدق الله ورسوله حتى صدق الله ورسوله جدوا الله الله جدا نعم الله عليه أنه قال سيدنا كعيت عليك إنه كان من كلامي ما يرى الشيء يؤجبه إلا قد قال صدق الله ورسوله إيه لكن ربنا ورئيه ويقول سنتج سيدنا عيد مجتب يهوه يقول صدق الله ورسوله هذا عبو عن العراق يجبون عليه وراء العراق وانكوما سيدنا علي ويزيدون عليه مثل حديث ونفرقون قراره دعما إذن بقى قلتان وراء العراق يارو الدراب لا مماثل àyíká ẹ̀kọ́ ni àwọn alágbàdẹ ni wọ́n imamu wa imamu malik rahimahullah ó ní hadith zọ́dá ní madina ya kàbí ní hadith bin madina kubran ní báyìí ẹ̀bù ọwọ́ kan hadith bin madina bẹ́ẹ̀ jí min iraq zira'an wọ́n kàbí ti kúdé láti iraq ó ti kó ìbọn kan ní ó ti fún wájú wọn fún lẹ́yìn ó fa sínú imamu malik rahimahullah pọ́lísì pọ́lísì ẹni ìjọba ọgbọ́n káwọn èèyàn rú bẹ́ẹ̀ máa bí mẹ́ ẹ̀nà ìjọba malik rahimahullah ó fara má ìfisí ara madina ju àdìs wá láti iraq lọ ìgbọ́nà mi yẹn àdìs wá láti lú mi ìfisí ara madina òun kàgbọ́ àwọn ará madina wọn bá níbi gbé òun kàgbọ́ amala al madina ìfisí ara madina bí àwọn ará madina masílẹ̀ àwọn ará madina masílẹ̀ ó fara má ju àdìs wọ́n sọ yẹn kò rí bẹ́ẹ̀ o wọ́n sí kòrò ìbẹ̀rẹ̀ náà sí ọba jáfàr sí kúmọ̀ àtàwákà stamp kọjọ fífà kò bá ti gọfarama ní ara o ní ma stamp nígbà mọ́ta ti di official ní pé mọ́ta lẹ́yìn koran mọ́ta lọ́kàn ti official ní and àwọn tàbí ìṣẹ́lá náà ní dùkú inú wá sí ìdájọ́ kan tó wà ní mọ́ta tí wọ́n àti ìdíjú àti sí wọ́n àti lọ́rọ̀ sí ní wọ́n fi tìrọ sí ìdánù ara ọ̀ lọ́tìgbẹ́ ìlú ìfẹ́ ni wọ́n ti sọ́pà fún ọ̀rọ̀ sí nínú ojúgbà àmọ́ tíìr wọ́lá ọ̀rọ̀ tó pé yàrùjù hadith ní madina shibran ويخرجوا ويرجع من العراق من الزراج ايه ليس يقول nílùú madina ní ẹ̀bùwọ́wọ́ kan ó ti iraki dé ti tó ẹ̀gbọ́n ọ̀kan ẹgbẹ́lò dára bọ̀ ń sùn ní alágbàdà dákírá ó di yẹn gbọ́ wọn fún mi kọ̀ọ̀rọ̀ yẹwà ọlọ́ba kàlálà kàwárì bẹ́ẹ̀ gàbí kàlálà kàwárì alfa rajulun qatlahum àwọn kàwárì tó kú báyìí àwọn one thousand gbogbo sí náà lè tún ajá gbogbo wọn lam yaktul min jaysh alayhi illa arba'atu aw sab'atu بعض الروايات اما تقول سيلا سيدنا علي فوقه سوا اما مانني اني بوامي اما مجيني وان كان بيتنا ما حدديو ذو صدي على كل ما دي سوكي اني ماما اوا انو حسوا قانجنا الذي رآه علي بن رضي الله عنه وكان رسول الله قد أخبر أنه تحج الفقة في النهاية على حين اختلاف بين المسلمين تقولهم حول فئتين في الله أكبر تقر به الصحة يا صديق تقر أنه أكبر عنه أنه تخرج الفترة أما تحك وجعله حين اختلاف ما تنتبعي مرعوة من المسلمين قتلهم أولى الفتاتين أما تقول بوري وما تبع لولاجو نسيها مدني أما نقول which means حامي معاوية àti علي láàrin يعني علي ó bí أبيي ذكر في الحديث الآخر أن في الباقي حديث من آخر أصبر به إن ولن سعقبه بشار علي يبعث قلبه في قتله إن علم بصيريه إن أمك واقع وأن ولانا وتوقف إن يا أتوقف فلما بدأوا سجد الله شكرا ما تقولنا دعاء أمي هو سجود هو بقى صلاة الشكر سجود الشكر إذا علم أنه أن هو هو لدو أو هو لدو يرى أو دي يرى والله تعالى عالم أو جواب لدو ولا بقى أو قصة ولا بقى سبحانك اللهم وبحمدك لا إله إلا أنت نستغفرك إليك سبحان ربك بسم الله والسلام الحمد لله نعم وعليكم السلام كده ابن سعد يعني هناكل يعني سبحي هو لا يعني هو يعني كل دي هو قبع جابتي وما هو في هنا فيك هو باطل هو لو باطل يعني النبي سيدنا علي دعمه سيدنا عبد الله سيدنا علي من قايته wọ́n ṣe mẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wọ́n mẹ́ tàbí òun ni wọ́n ará kúfà àwọn ará tẹ́kù ó di àwọn ọmọ ó di ọjọ́fà sínáà sínáà lórí wá káàkiri bá tó pàṣẹ tán ó di náà ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni sínáà kí mùsùlùmí ni mùsùlùmí ni mùsùlùmí ni ó di àmọ́ sẹ́ni náà rí mọ́ tó mọ̀ ń parẹ́ ó di inú ṣẹ̀yà rẹ̀ ní gbogbo pamọ́ àìsí ìdájọ́ gbogbo àrùn àfi ìdájọ́ ó ní wà náà.